ẹ jẹ́ ká ṣe báyìí gẹ́mú ẹ sọ pé èyí tó wà lórí péèjì mi tí mò ń sọ fún ẹ tí mò ń sọ fáwọn èèyàn pé kọ́ lọ wo nǹkan tí mo gbé sórí péèjì ní ìsìn báyìí gbogbo ọ̀nà ni àwọn young guys yìí ni wọ́n fi ń wá owó wọn ò fẹ́ ṣiṣẹ́ ọ̀kadà ni wọ́n tún fi ń ṣe iṣẹ́ bí o ọ̀kadà àgọ́ ọlọ́pàá tí mo ló wà ní ìtòsí junction tí mò ń sọ yìí àgọ́ ọlọ́pàá yìí kò bí ó jìnnà sílé àwọn ṣẹ́gun ṣùgbọ́n àgọ́ ọlọ́pàá bí ó jìnnà sílé àwọn ṣẹ́gun ṣùgbọ́n àgọ́ ọlọ́pàá yìí bíi thirty minutes ni sí ibi tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ ṣe é mọ̀ pé. lóòótọ́ ó ṣeéṣe káwọn ọlọ́pàá má rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ṣù àmọ́ tí security to tight tó bá wà gbogbo àwọn ọ̀dọ́ tí wọn ò níṣẹ́ tó jẹ́ pé ṣe ni wọ́n kàn ń rìn káàkiri tó jẹ́ pé ṣe ni wọ́n kàn ń ṣe oríṣiríṣi gbogbo wọn ló yẹ kán gbá kúrò ńlẹ̀ gbogbo wọn ló yẹ kán gbá kúrò ńlẹ̀ tí wọ́n bá dẹ̀ pèsè iṣẹ́ gidi torí mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ni ò fẹ́ ṣiṣẹ́ nínú nàìjíríà tó pé owó náà fẹ́ máa ná ṣùgbọ́n tí ìjọba bá pèsè iṣẹ́ fún àwọn ọ̀dọ́ àwọn tí ò lọ léèwé rárá àbí àwọn tó tiẹ̀ jẹ́ pé wọn wọn wọn wọn nígbàṣẹ́ kan àfi kán jí kán jí kán dẹ̀ tún sùn tọ̀ọ̀kù tíjọba bá lè gbìyànjú kán pèsè iṣẹ́ fún wọn ó ṣeé ṣe kí gbogbo nǹkan tá à ń sọ yìí kó kó dínkù nílùú nàìjíríà. hello bọ́sẹ̀ yà báwo ni wọn ò gbọ́ dáadáa o. ẹ ṣùgbọ́n ṣọmọ pé èmi nìkan kọ́ ni mò ń gbọ́ bá mi bá mi gbé bóyá o máa fi fóònù ẹ sí spíkà ni káwọn èèyàn lè gbọ́ ẹ dáadáa bá mi sọ orúkọ ẹ kó o bá mi sọ nǹkan tó ṣẹlẹ̀. gbé sí spíkà àgbẹ̀ èmi nìkan ni mò ń gbọ́ ẹ táwọn èèyàn bá gbọ́ ẹ kò dáa. mi ò gbọ́ ẹ o. ní sùúrù ẹjọ́ jẹ́ kí n bèèrè lọ́wọ́ àwọn èèyàn wa ẹjọ́ ṣe ń gbọ́ ẹ̀yin èèyàn wa ṣe ń gbọ́ bọ́sẹ̀ bó ṣe ń sọ̀rọ̀ ṣe ń gbọ́ jẹ́ kí n gbé ẹ sí spíkà kí n yọ bluetooth yẹn kò hello ó yá máa sọ̀rọ̀ lọ. Èmi ni bí ọjọ́ kẹrẹ̀ ẹ̀ṣẹ̀ ìdílé ìgbésẹ̀ yẹn. Ó ṣẹlẹ̀ pé kọ́mi jáde lọ́lẹ́ lọ́rùn ṣe ìṣèkọ fún samuel tó ìgbà tó ń bọ̀ àwọn ọlọ́kadà kan fún àtọ́ àjọ ìyẹn bẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ tó lè ṣe láti saturday night àti wà ní ẹnu ẹ̀dá. saturday àbí sunday on the sixth ni sunday. No? on the sixth ni sunday. Module ok. okay. So, we ó dáa nígbà tí ọ̀rọ̀ wa rí báyìí ibo ni ọ̀rọ̀ wa dé dúró nísìn báyìí. àwọn ọmọ ẹgbẹ́ tọ́jú pé ẹgbẹ́ ìṣẹ̀ṣẹ̀ rẹ̀ because exactly at the back so wọ́n wá pé signing the on the certification you know how deep the cost is so pàtẹ́sà sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ bẹ̀rẹ̀ ní ìfẹ́ like. Uh, uh, 200 something huh? thousand to do a patient. So that eh, is what we are just rallying everyone for, except the moment. Because it's what don't expect. We don't, we don't expect it at all. It's just happening. So we can rally around except the moment. so pẹ̀lú gbogbo nǹkan tó wá ṣẹlẹ̀ bó tẹ̀ jẹ́ pé owó tí owó surgery àti àwọn nǹkan tó náà máa rà pé two hundred thousand ṣùgbọ́n surgery one fifty àwọn nǹkan tó tún máa rà fifty ó jẹ́ two hundred ṣé ìyẹn wá ní gbogbo owó tí wọ́n máa wá ná tàrẹ máa fi yá ni. ẹ̀rọ ọmọ ọ̀hún ìgbà níbi ìgbàjà brown kò ń pè wọn ètò kọ́rẹ́jì ìwé tẹ́sí ìfẹ́sì fún lọ́sibí nìyẹn. okay. you get your after that money wey you wan get from you get nígbà tó ń máa lè fún ọdún láti máa fi kí ìsìn ẹ sára wọn ti máa. tó máa fi yá. dáàbòbò oh waterbed ẹ eh, waterbed nǹkan tó waterbed yẹn pé kí ara bàbá máa dùn ni tóró máa lórí bed for long time. ẹ eh, eh, òun náà ni mò ń sọ fún ẹ sórí màá gbọ́ ẹ eh, àwọn tó bá ṣiṣẹ́ nílé ìwòsàn wọ́n máa mọ̀ nǹkan tí o sọ yẹn waterbed sórí téèyàn bá ti pẹ́ lórí bẹ́ẹ̀dì ara ẹ̀ lè bò ó ara ẹ̀ lè bò ó ṣùgbọ́n kó bá máa rí bẹ́ẹ̀ ni wọ́n ti sọ pé waterbed yẹn kẹ̀dẹ̀ ní ẹ tí ìmọ̀ yìí tán ta ni ṣẹ̀sọ̀ yẹn fún yín ní báyà bí. bẹ́ẹ̀ni na bẹ́ẹ̀ni na ṣe ní bí ìrìn ní ti dé sí i. So we need we need the money after the you ọ̀dà so ní ìsìn báyìí a àti lè sọ pé pàtó iye báyìí ni owó tí Ṣẹ́gun nílò waterbed òní náà tún ṣe sọ yẹn torí wọn sọ yẹn lánàá òní náà tún ṣe sọ yẹn mo mọ̀ pé torí èmi náà ti rò tẹ́lẹ̀ pé ẹni tó bá lọ hospital pẹ̀lú nǹkan tó ṣe yẹn bí wọ́n ṣe ṣe aládàá yẹn ó máa pẹ́ ní hospital kò dẹ̀ ní pẹ́ púpọ̀ lágbára ọlọ́run kò ní pẹ́ púpọ̀ lágbára ọlọ́run nítorí pé kí ara ẹ̀ bá máa bó mọ́lẹ̀ torí pé àwọn tó bá wà lórí bẹ́ẹ̀dì wọ́n máa ń ní bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ sọ la máa ń pè é ṣùgbọ́n kí ọba máa ní bẹ́ẹ̀ sọ ẹ wọ́tàbẹ̀dì yẹn ló máa báǹsẹ̀ ló máa báǹsẹ̀ káàkiri wọ́n máa fi rotate ẹ̀ nǹkan tó ń ṣe sọ bẹ́ẹ̀ nìyẹn hmm, ó dáa lẹ́yìn yẹn náà nọ́ọ̀ṣẹ̀ sí máa máa ra oògùn náà máa máa ra abẹ́rẹ́ ra gbogbo ẹ̀ wọn ò dé tí sọ iye tí gbogbo ẹ̀ tó máa ná àti lè sọ pé iye báyìí pàtó àbí. ó yá kàn dúpẹ́ lọ́wọ́ kàn dúpẹ́ lọ́wọ́ àwọn tí mo máa bẹ̀rẹ̀ sí mẹ́sàn àwọn orúkọ kọ̀ọ̀kan kàn dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n fún yín lówó general kan sọ pé o dúpẹ́ lọ́wọ́ wọn ok ó dà ó dàn síbẹ̀ yẹn ó dàn síbẹ̀ yẹn ẹ jẹ́ kí n ṣe báyìí wọ́n ní yin má ì tí kú ọ̀nbẹ o má kú ọ̀nbẹ o wọ́n ní yin ni yin ni kẹ́ni kó ṣe mí mo dúpẹ́ lọ́wọ́ ẹ sísítà mi Olúwakẹ́mi sísí mẹ́ṣọ́ mo dúpẹ́ lọ́wọ́ Cosmos Káyọ̀dé owó ònìtàn lọ́wọ́ gbogbo yín o Nana Ìyálájẹ́ Ìyálájẹ́ George bí mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ Clara Ogunleye láti Minnesota àwọn ti NGO tiwa nìyẹn eh, the Center for Family Resources and Women Empowerment mo dúpẹ́ lọ́wọ́ wọn Ọlámídé Àkànkẹ́ Ọ̀rẹ́làjà adúpẹ́ pọ̀ lọ́wọ́ wọn Bọ̀dé Adéyínká mo dúpẹ́ lọ́wọ́ wọn tẹ́sí queen tẹ́sí ẹ̀ eh, tẹ́sí show queen Abọ́sẹ̀dé èmi ara mi fúnra ara mi èmi náà mo dúpẹ́ bákan náà ẹ̀ eh, sísítà mi alájà ni wọ́n Ọláìdé Anífowóṣe Mm, láti ìlú nàìjíríà àwọn náà àdúgbò pọ̀ lọ́wọ́ wọn o àánú olúwapọ̀ adétọ́lá adéríbigbé àdúgbò pọ̀ lọ́wọ́ wọn o tiwa group tiwa group orí facebook náwọn yẹn wà àdúgbò pọ̀ lọ́wọ́ wọn àwọn náà wọ́n ṣe gudugudu méje jàyà mẹ́fà wọ́n gbìyànjú àwọn yẹn wọ́n tẹ̀ wọ́n tẹ̀ fi twenty five thousand lẹ̀ àdúpẹ́ lọ́wọ́ wọn pásítọ̀ pásítọ̀ ẹ̀ẹ́ pásítọ̀ wa pásítọ̀ àwọn ṣẹ́gun ní redeem ní chọ́ọ̀chì wọn hallelujah church ìlọrin àwọn náà wọ́n ṣeun gan ni o wọ́n gbìyànjú àdúpẹ́ pọ̀ lọ́wọ́ wọn o bákan náà family yẹn ni pé ẹbí Ṣẹ́gun àti ẹbí Bọ́sẹ̀ tó ń sọ̀rọ̀ yìí àdúpẹ́ pọ̀ lọ́wọ́ gbogbo ẹbí o lórúkọ èmi Abọ́sẹ̀dé àti Ṣẹ́gun àti Bọ́sẹ̀ là ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹbí pé wọ́n ṣe gan ni o àwọn náà wọn ò ní sunkún lórí àwọn ọmọ wọn o bákan náà ni àdúpẹ́ lọ́wọ́ pásítọ̀ Pàímọ́ àwọn náà ṣe o àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ wọn àwọn náà fún wa ní twenty thousand àdúpẹ́ lọ́wọ́ wọn o tiwa group twenty five thousand àwọn pastor. láti redeem twenty thousand àwọn tó kù ẹ jẹ́ kí n fi àwọn yẹn sílẹ̀ bákan náà àbẹ̀kẹ́ kẹ́hìndé àdúpẹ́ lọ́wọ́ wọn ojú òní tì yín àrókìṣàyà àrókìṣà mo ṣe gba tẹ́ksì láti ọ̀dọ̀ pásítọ̀ bọ̀dé ní pé àrókìṣàyà náà àdúpà pọ̀ lọ́wọ́ àwọn tá a sì rí rèé àwọn tá a sì rí rèé ṣùgbọ́n owó yìí àti pápọ̀ àti kójọ mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ gbọ́ èyí tí mo dárúkọ yìí ẹ̀yin tẹ́ bá àánú the center for family resources and women empowerment ẹ máa rí máa paste ẹ̀ síbẹ̀ fún wa máa paste ẹ̀ síbẹ̀ fún wa mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín òwúgbọ́ yín tí ẹ dìde ẹ̀yin onídùúdùn ọlọ́rẹ tẹ́ ẹ dìde fún ìrànlọ́wọ́ ṣẹ́gun ẹ ò ní dààmú o nǹkan burúkú ò ní ṣẹlẹ̀ sí o ìjáde ìwọlé yín ayọ̀ ló máa máa já sí o láṣẹ Elédùmarè ó yá bọ́sẹ̀ bá mi kí gbogbo àwọn èèyàn pátápátá pé wọ́n ṣe é o nǹkan tó bá dẹ̀ tún sì fẹ́ kàn fi ẹnu sọ ní ṣókí. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ti dìbò tó ti ṣe ìrànwọ́ fún wa lọ́sọ̀ọ̀tì lóṣù ní ìlú òyìnbó àti ní nàìjíríà gbígbà mo dúpẹ́ lọ́wọ́ ní pípẹ́ ìgbà pé ẹ ṣe ẹ ìdìbò wa ẹ kú àánú àti ìgbésẹ̀ ní tó ẹ tó fi mo gbàdúrà pé lágbára náà ẹ ní tí ilé ìjà o àmì ìṣẹ̀lẹ̀ sí ọ̀hún àmì ìrìnàjò tó dé ọlọ́run á máa pa ọlọ́run á tọ́jú bẹ́ẹ̀ nínú ẹ̀ tó amen ìwọ náà sórí try kó o máa sùn torí pé sórí ẹni tí ó bá ń tọ́jú aláìsàn òun gangan ni aláìsàn sórí ẹni aláìsàn tí à ń tọ́jú yẹn òun ò mọ kankan ara yẹn máa máa yá ṣùgbọ́n ọ̀nà láti tọ́jú ọmọ torí pé o ṣe ìbímọ ni ọjọ́ Wednesday tó kọjá yìí ni a ṣẹ̀ṣẹ̀ sọmọ lórúkọ ìwọ náà ṣe ìbímọ ni má ronú mo fọlọ́run bẹ́ẹ̀ ẹ gbìyànjú kó lo àwọn oògùn tó fún ẹ nílé ìwòsàn kó o sùn ìgbà tọ́mọ ẹ bá sùn kí wọn náà sùn sọ̀rọ̀ mi yẹ gbà í pé ọlọ́run ti ṣe ara ọkọ ẹ ti yá ó máa fi ẹsẹ̀ rìn ó máa dìde lórí àkéte àìsàn tó wà nítorí pé ẹ kì í ṣe ibẹ̀ nílé ẹ̀ ẹ mo gbà ládùúrà ẹ pé omi ara ẹ̀jẹ̀ ara ẹ ọlọ́run máa tún ṣe sọ̀rọ̀ mi yẹ mo fẹ́ kó o jọ kó o torí ọlọ́run pẹ̀lú ara tútù tó wà tọ́jú ara ẹ kó o sì tọ́jú ọmọ gbà í pé ohun gbogbo ọlọ́run ti ṣe ọlọ́run dẹ̀ ti máa ó ti dáwọ́lé ṣẹ́gun ọlọ́run á dẹ̀ dáwọ́lé wọ̀ náà hmm, o ò ní ṣàìsàn o ò ní rógun ẹkún lórúkọ jésù ọkọ ẹ ò ní dòkú kò ní dòkú lágbàwọ náà dẹ̀ ní dòkú lágbára elédùnmarè alright hmm, màmá pẹ̀ tí n bá parí ètò ok tó adúpẹ́ pọ̀lọ̀ ògbóyin ìyá orú ìyàwó ṣẹ́gun òun náà ni ẹ ti gbọ́ ohun ẹ̀yẹn ìyẹn àbọ̀sẹ̀dé òun náà lẹ ti gbọ́ ohun yẹn sista abọ́sẹ̀ wọ́n ní ó mà ga o wọ́n ní eh, queen ọlọ́run olódùmarè yóò ṣe àánú fún wa wọ́n ní ọlọ́run yóò gbé ṣẹ́gun dìde lórí àkéte àìsàn tí ó wà eh, wọ́n ní yóò fi ẹsẹ̀ rìn wọ́n ní tá a bá fẹ́ dá sí i báwo ni a ṣe lè dá sí i ó dàgẹ́ mo sọ pé tẹ bá lọ sórí péèjì mi ẹ máa rí ń account number ẹ̀yin tẹ́ bá wà nílùú òyìnbó account number wà ń bank of america ni ẹ̀yin tẹ́ bá dẹ̀ wà nílùú nàìjíríà náà account nàìjíríà wà ń bẹ first bank ni tó bá yẹ pé ti eh, nàìjíríà lè fẹ́ ṣe láti ìlú òyìnbó náà ẹ̀yin ṣáà ti fi síbẹ̀ á dárúkọ yín á kì í bẹ́ẹ̀ bá fẹ́ ká sọ owó tẹ fún síta kò sí wàhálà ṣùgbọ́n á kì í ṣùgbọ́n ohun tá à ń ṣe ni pé wọ́n ní yin ni yinikẹ́ni kó lè ṣe mí èmi dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o mo mọ̀ pé ìlú ó le ìlú ó lágbára ṣùgbọ́n nínú pé ó tún ó tún ó tún rọ̀ wá lọ́rùn náà látún ti ọwọ́ bá pò kò líle mọ́ wa lára o lágbára ọlọ́run àárí tí wàá ṣe ní gbogbo ibi tá a bá wà ọkàn gbogbo wa balẹ̀ a ò ní dààmú a ò wá ní tọrọ jẹ o a ní tọrọ mu nǹkan tá a máa jẹ tá a máa mu làwa o a ní pàdé nǹkan tó máa jẹ wá o láṣẹ elédùnmarè mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín o mo mọ̀ lórí o kẹ́mọ iṣẹ́ pé nǹkan tó gbomi lójú mi lánàá leléyìí ṣùgbọ́n gbogbo wa àní sunkún o lórí ọmọ àní sun ẹkún lórí ọkọ àní sunkún lórí àwọn ọmọ ọmọ ọmọ ọmọ àní sunkún wọn ò wá ní gbé wa gbìn àwa náà sì ní gbọ́mọ gbìn àní gbọ́kọ gbìn àní gbọ́kèrè ìbànújẹ́ gbogbo bí ta a lérè a lé gbòdé ààbò ọlọ́run tó dájú tó nípọn á máa wà lórí gbogbo wọn o gbogbo yín ni mo dúpẹ́ lọ́wọ́ àtẹ́ńtò fẹ́ ṣe àtẹ́ńtò wò pé ah mi bá dẹ̀ gbìyànjú o ṣùgbọ́n ẹ rántí kò sí nǹkan tó kéré jù ọ̀gẹ́ mo ṣe máa ń sọ one dollar ni five dollar ni twenty dollar ni ara ẹ̀ lára ẹ̀ ṣòkòtò ọlọ́pàá bàbá mi ẹ jẹ́ ń búra mi ṣòkòtò ọlọ́pàá kò sí nǹkan tó kéré jù òkè òkè báyìí lọ́wọ́ afúnni ń gbé òkè òkè lẹ́mọ̀ lọ ẹ wá ní dààmú láyé yín ẹ ní mọ̀koro ẹ sì ní jẹ̀koro kó wá rí bẹ́ẹ̀ fẹ́mi náà àbọ́sẹ̀dẹ̀ gbogbo bí mo ṣe ń gbà fún yín àràkẹ́ ń délé kò lórí afẹ́fẹ́ abọ́sẹ̀dé ọmọ bàbá ọlọ́pàá dé ọmọbìnrin olùṣètò èyí àbáṣàgà ìyálòdì amúlùdùn àbáṣájú amúlùdùn ìyá ẹgbẹ́ ìlẹ̀kẹ̀ lóye ọ̀pẹ́rẹ́ ní ṣubú làwọn kọ̀ǹfọ́ ó ṣubú lódó ṣe bí odó wọn òun fà ya pẹrẹgẹdẹ bí aṣọ abọ́sẹ̀dé tí ń ẹ̀ lódò tí gbogbo ọmọkùnrin wọn fi yọwọ́ ṣe abọ́sẹ̀dé tèmi ni ó èmi ni o mú abáṣàgbé tọpẹ tọwọ́ tẹsẹ̀ bí ọ̀lẹ àwẹ̀ ìjẹ̀bú ẹ̀gbòrò ọmọ ọba ń ta ọmọ ẹ̀gbá àmọ̀ òjímọ̀ lẹ́tà odò tí mo bá fẹ́ rí lè ìyá rẹ̀ nílé ìtayé ló gbé ìyì rẹ̀ ara àsọkùnso ń bẹ nílé ẹdún bẹ́lẹ́jẹ̀ orí ìdí dandan ti rí ara ọ̀pọ̀dà wọ́n fàmí rùn wò fojú ṣe é ojú ní pókí ìlú ní tiẹ̀ mi ọ̀rẹ́ ilé kìsà ìyẹ́ka lásán abọ́sẹ̀ ilé ti wà lórí ètò bẹ́ẹ̀ ni a ṣì wà lórí ètò mo ní ọpọ́ pàtàkì lọ́wọ́ gbẹ̀yìn tí ẹ ti ṣùgbọ́n mi látàárọ̀ ọ̀tún aṣíwájú wọn kọ nǹkan kan síbẹ̀ ọ̀túnba náà kọ nǹkan kan mò ń bọ̀ ná nítorí mo rí mo kà á gẹ́gẹ́ mo sọ pé èmi rawọ́ ẹ̀bẹ̀ sí ìlú nàìjíríà ní báyìí nígbà tí sísà mi ti ní rule and regulation tí wọ́n fún wọn ni ó dá èmi ò ní bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n jẹ́ ká máa rántí pé first aid tán bá fún àwọn èèyàn ó lè fà á kí ẹ̀mí wọn kó gùn ṣùgbọ́n tá a bá sọ wípé òkè dandan dandan tí wọn bá kówó sílẹ̀ wọn ò ní dá wọn lóhùn ẹ̀mí wa ń kọ́ ẹ̀mí ń kọ́ ṣùgbọ́n mo bẹ ìjọba nàìjíríà ni wípé kí wọ́n jọ̀kan torí ọlọ́run tó bá jẹ́ surgery ló lè gba ẹ̀mí ẹni yẹn là kán kọ́kọ́ ṣe ná ìyẹn ni à ń pè ní first aid gbogbo nǹkan tá bá ti rí pé à tá a bá ṣe ó lè gbẹ̀mí là tó bá jẹ́ pé àwọn nǹkan díẹ̀díẹ̀ gẹ́gẹ́ bíi ẹ eh, system fasa sadam ṣe sọ yẹn ló máa wá kù ẹ̀hẹ́n ó ṣeéṣe kan lè wọ́n lè wá mú yẹn dání ṣùgbọ́n tó bá pẹ́ surgery náà ni èmi sọ eléyìí kò ń ṣe eléyìí tó ṣẹlẹ̀ ṣùgbọ́n nítorí mi tó tún ń bọ̀ kán jọ kan torí ọlọ́run ẹ eh, kí wọ́n jọ kí wọ́n torí ọlọ́run tó bá yẹ pé ìyẹn náà ni ó bá máa kàn gbà ó dáa ó tá a bá ṣe nǹkan báyìí á sì gbẹ ẹni ẹmí yìí là ẹmí ẹni yìí là ẹjọ́ nílùú nàìjíríà mo bẹ̀ wá mo bẹ̀ jọba ẹjọ́ torí ọlọ́run àwọn ilé ìwòsàn ìjọba wa òun náà wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe ń sáko nílùú nàìjíríà tó jẹ́ pé ìlú òyìnbó náà ti ń wá gba tírítímẹ́ǹtì ṣùgbọ́n tìlú wa náà bá tó bá ti dángájíá tá a dá dúró tá a dá ta ló fẹ́ gba tírítímẹ́ǹtì nílùú òyìnbó nígbà tó bá mọ̀ pé àwọn olórí pípé ọlọ́pọlọ pípé ló wà nílùú nàìjíríà tó dẹ̀ ń ṣiṣẹ́ dáadáa mo bí àwọn ìjọba kán kó àwọn nǹkan oríṣiríṣi kí wọ́n kó sí ilé ìwòsàn ìjọba kí àwọn èèyàn kan lè máa rí ìtọ́jú gbà àwọn èèyàn nílè máa sá láti ìlú nàìjíríà wá sí ìlú òyìnbó láti lè gba treatment mo bẹ̀ wọ́n kàn jọ̀ọ́ kàn torí ọlọ́run kí wọ́n jọ̀ọ́ kàn torí ọlọ́run kí wọ́n jọ ọ̀kan torí àtẹ̀ránṣẹ́ kan ló wọlé òun ni mò ń wò kí wọ́n jọ ọ̀kan torí ọlọ́run ah. ó dáa ẹ ṣé gan ni o adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín olúwa kẹ́mi lágbára ọlọ́run ọlọ́run á túbọ̀ kẹ́yìn ẹ ju bí ẹ ṣe wà lọ o ẹ ní dààmú o mo dúpẹ́ mo mọ̀ lóore ó ti yé mi ẹ wò ó ti yé mi mo dúpẹ́ púpọ̀ o lágbára ọlọ́run àní lágbára ọlọ́run ẹ ní mo fojú mo sàárè ọmọ o bí mo ṣe sọ fún yín kó máa rí bẹ̀ fẹ́mi náà o torí bó bá ń gbọ́ gbẹgbẹgbẹ bó bá yé tègbè àfàmùkọ́ má gbèsè ń gbèlè olúwẹ̀ ẹ ní mo sàárè ọmọ o gbogbo apátápátá àní fojú sunkún ọmọ lágbára elédùnmarè ngo ta dẹ̀ ti torí ẹ̀ ta gbé kalẹ̀ láti fi ran àwọn èèyàn lọ́wọ́ mo máa ń sọ kinní kan ìwọ tí o bá lọ gbé kinní kalẹ̀ tó tó tó ń ṣe blabla tó ń náwó olówó ó mà ṣe o <laughs> ọlọ́run àtijọ́ ló máa ń pẹ́ kó tó múyàn tí sìn plane ló máa ń wọ̀ ṣùgbọ́n gbogbo àwa tí a ronú pé a fẹ́ máa ṣe kinní tí a dẹ̀ gbé ìhámọ́ra ọlọ́run wọ̀ pé nípa ti ọlọ́run ìpìlẹ̀ ọlọ́run la fi gbé kalẹ̀ lágbára ọlọ́run nǹkan burúkú kò ní ṣẹlẹ̀ sí àwa náà ẹ jẹ́ kí n wá ṣe báyìí account number tí ẹ lè sanwó sí òun náà ní eléyìí mo dúpẹ́ o mo ti rí àláàtì yẹn o sísítà mi mo dúpẹ́ o ẹ ṣe gan ni mo dúpẹ́ mo ti rí o ẹ ò ní dààmú mo ṣe ń sọ o àkáǹtì tẹ lè sanwó sí òun lélẹ̀ èmi náà lọ wo ni o ìgbà tẹ́mi náà máa san tèmi ṣe mo ṣe ń ranjú báyìí èmi náà lọ wo ni. mo ní for any donations Eh, nàìjíríà account nítorí àwọn èèyàn ń béèrè nàìjíríà account number three one three seven seven two three eight four two three one three seven seven two three eight four two first bank ni orúkọ tó wà lórí ẹ̀ the center for family resources and women empowerment òun lorúkọ tó wà lórí ẹ̀ aṣíwájú mo ti máa ka àkọ́tẹ́ ẹ̀kọ́ mi ò gbàgbé o the center for family resources and women empowerment òun ni orúkọ tó wà lórí ẹ̀ àkáǹtì nàìjíríà lẹ́ẹ̀kan sí first bank òun lélẹ̀ three one three seven seven two ẹ jẹ́ kí n tiẹ̀ wò ná ẹ̀hún náà ni three one three seven seven two three eight four two first bank ṣùgbọ́n nílùú amẹ́ríkà ń bí gbogbo àtàwọn amẹ́ríkà bóyá london ni àbí canada ni gbogbo ẹ̀yin tèmi tẹ̀wà ní canada ẹ̀yin tẹ̀dẹ̀ wà ní saudi náà ẹ lè lo àkáǹtì nàìjíríà ẹ̀yin tẹ̀wà ní south africa torí all over the world ni mo ní funds ẹ̀ gbogbo wa ẹ̀yin tẹ̀dẹ̀ wà ní nàìjíríà náà first bank ẹ lọ síbẹ̀ kò sí nǹkan tó kéré jù o a máa kọ orúkọ yín àwọn orúkọ tá a ṣèrí for now òun ni àwọn eléyìí gbogbo àwọn tó ṣe tàná tá a tá a ṣe òun lélẹ̀ òun lélẹ̀ òun lélẹ̀ adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín o ẹ ṣe gan ni ẹ alátìmúdẹ̀rí àti a máa kọ orúkọ wọn náà sílẹ̀ fún ti ìlú òyìnbó ń bí account number first bank òun náà lílẹ̀ yìí three three four zero five four six seven three eight three seven eight five three three four zero five four six seven three seven eight five Bank of America ẹ máa gbọ́ lẹ́ẹ̀kan sí o ẹ̀ta ẹ̀ta ẹ̀rin òdo àrún ẹ̀rin ẹ̀fà èje ẹ̀ta èje ẹ̀jọ àrùn eh, Bank of America nìyẹn fún àǹfààní àwa tí a wà ní ìlú òyìnbó òun nìyẹn wà fún ṣùgbọ́n àwọn tó wà nílùú nàìjíríà First Bank ni mo ti kà síta mo bẹ̀ yín torí ọlọ́run kò sí nǹkan tó kéré jù o waterbed náà tún ṣẹ̀ sọ fún wọn ní ìsìn lẹ́yìn tí wọ́n ti ṣe surgery ní ìkílẹ̀ tó mọ́ yìí láàrin òru àti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run gbogbo àná àníṣáláì ní ohun tó dára o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 lábẹ́òkúta ẹ̀pẹ̀ olùtayọ̀ sórí zero seven zero two one six four four nine four one nílùú èkó ẹ̀pẹ̀ olúmọ̀mí sórí zero eight zero three three four three five three one zero ẹ jẹ́ ká ṣaláìní lóore àwa náà ò ní dá láìní o. ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣèrànwọ́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 three seven seven two three eight four two First Bank ní Amẹ́ríkà ẹ pè CEO sórí seven seven zero nine one two seven five zero eight ní Nàìjíríà nílùú Ìbàdàn ẹ pè bí òsórí zero zero two three one four five two seven five Lábẹ́òkúta ẹ pè Olútáyọ̀ sórí seven seven zero two one six four four nine four one nílùú èkó ẹ̀pẹ́ olúmọ̀mí sórí zero zero three three four three five three one zero ẹ jẹ́ ká ṣaláì nílò rẹ̀ àwa náà ò ní daláì ní o. sísá sísá mi kẹ́mi sísí mẹ́ṣọ́ mo dúpẹ́ lọ́wọ́ yín o àdúrà tí ẹ gbà fún ṣẹ́gun lágbọ́rọ̀ lọ́rùn ẹ wò ó ẹ ẹ ní dààmú ọlọ́run tí mo lọ lé àṣẹ gbogbo ẹ̀yin tí ẹ gbàdúrà fún ṣẹ́gun mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín o lágbára ọlọ́run bógo ti ń jẹ tọlọ́run gbogbo àní dààmú gẹ́gẹ́ mo yẹn ń sọ wípé ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣèrànlọ́wọ́ fún òun náà lẹ́nu kejì tọ́jú rẹ̀ ẹ ṣe gan ah, lipstick tẹ́físì mm, èmi náà sísí mẹ́sọ̀ mm. èmi náà kì í sí yín o èmi náà kì í sí yín mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín ẹ ṣe gan ni mà ojú òní tì yín àdúrà tẹ̀gbọ́gbẹ́ yín tẹ̀ ń gbàdúrà fún ẹ bá mi fi sínú àdúrà pé gbogbo nǹkan tó bá lò fún kó bá lára mu ṣe pé a ti ń gbìyànjú a ti ń wá gbogbo ẹ̀ ní jáde ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹ má bá mi fi àdúrà tí torí pé ohun tó dáa òun fàdúrà ohun tó kù díẹ̀ káàtó náà òun fẹ́ àdúrà mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín o ẹ wo òṣùbà gbogbo yín rè mo dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ ojú òní tì yín o ojú kì í tinú alẹ́ ojú òní tì yín láéláé ànílágbọ́rọ̀ ọlọ́run èyí tó kù kọ́dún ìkó parí wọn ní bó bá tòkọ́ sẹ́nu inú ẹnì kọ̀ọ̀kan wa lórúkọ jésù bí ó ṣe rí nìyẹn ẹ jẹ́ kí n kí àwọn tí wọ́n tún ti darapọ̀ mọ́ wa ṣínà eh, ayọ̀mí ọláwálé adúpẹ́ o adéwálé akínyànsóyè wọn ní ẹkú ètò ọlọ́run ń ṣètò ẹ̀ bùnmi grace adúpẹ́ lọ́wọ́ yín o fásitì adams wọn ní àmì ọlọ́run orítọ́kẹ́ adékúnlé wọn ní àmì ọlọ́run eh, fásitì adams àmì àmì àmì àmì àmì ẹ sísítà mi wọ́n ti ní awareness torí in fact gbogbo ẹ̀ mo kàn sí ẹ̀rù pé àìwọ̀ lọ i wish pé kí n wọ nàìjíríà yẹn kí n máa lọ bá nǹkan tí mo kọ́ rò ní ìjẹta yẹn nígbà tí gbogbo ọ̀rọ̀ yẹn lóru ìjẹta mọ́jú àná yẹn tó sú mi títí di one o'clock two o'clock àdàbà lórí fóònù three o'clock mo ní àà lórí ìpàdé bẹ̀bẹ̀ àwọn ìjọba wa ni wọ́n ní kí a máa rawọ́ ẹ̀bẹ̀ sí báyìí a rawọ́ ẹ̀bẹ̀ sáwọn ìjọba pro jo mo ra àánú gbà èmi náà ra àánú gbà mo ríre mo ríre mo ra àánú gbà o ó ṣe mí lóore mo ríre gbà o èmi náà ríre gbà lọ́dọ̀ ọlọ́run gbogbo àlá máa ráàánú gbà tajudeen gbadé bọ̀wálé adúpẹ́ lọ́wọ́ yín o bímbọ́lá aliu adúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣe gan ni pamílẹ́rìn ẹ káàbọ̀ sórí ìkànnì sísá mi kẹ́mi wọn ní olúwa ṣeun o adẹ́niyì saheed busari wọn ní i always enjoy your program madam well done ma ẹ̀yin náà ẹ káàbọ̀ sá àdúpẹ́ lọ́wọ́ yín adẹ́níyì saheed busari wọ́n ní ẹ kó ètò yìí ọlọ́run ní ṣètò ẹ̀ ìyànjú lásán lèmi ẹ̀dá ń gbà wọ́n ní adéwálé akínyànsán ní yèyé agbáṣàgà ẹkú iṣẹ́ o ọlọ́run ní ṣiṣẹ́ ìyànjú lèmi ń gbà ẹ̀gbọ́n mi dèjì adénúgà mo ti àdín ẹ bá mi accept the center for family resources and human empowerment mo ní ìdìrànlọ́wọ́ ẹ̀yin náà lọ́wọ́ tí mo wà yìí ẹ wo orí péjì mi ẹ̀gbọ́n mi dèjì adénúgà lágbára ọlọ́run ẹ̀ ní wọ́wọ́ tí o mo ní lò ràn lọ́yìn bó jẹ́ nàìjíríà ká nàìjíríà ní ẹ jẹ́ kí n mọ̀ ẹ lè screenshot ẹ̀ mi ní mind ẹ jọ torí ọlọ́run anything tẹ bá ní. ẹ aṣáájú ó yẹ jẹ́ kí n ka nǹkan tí aṣáájú sọ aṣáájú sọ nǹkan kan ẹ jẹ́ òun ṣé mo lè rí tán bíbá wọ́n ní is unfortunate people don't want to pay after treatment even they have the money. even if they have the money if they have the money that's why most hospital cannot pay dududududududu mm, ẹ jẹ́ ń wá ń bọ̀ ọ́ mi ò rí tán bẹ́ẹ̀ ni o. mo ríre mo ríre mo ràánú gbà o ó ṣe mí lóore mo ríre gbà o. ń bọ̀ ọ́ mi ti wá rí mẹ́rin ti lọ ok wọ́n ní eh, bó mọ̀kàdé wọ́n ní that's why most hospital cannot pay cannot pay staff and buy proper equipment okay ó dáa eléyìí tẹ́ sọ yẹn mi ò disagree pẹ̀lú yín Tókunbọ̀ Wálé Ọlámídé Akílọsótù ẹ káàbọ̀ sórí ìkànnì alájà mi Shakirat Bọ́lá Ẹkúsùnmọ́ní good afternoon ma ẹ kú ètò Ọlọ́run ní ṣètò ẹ̀ ṣáàrí mi ò dispute nǹkan tẹ́ ẹ sọ aṣáájú Fẹ́mi ṣàmà mi dispute ẹ̀ Adétọ́lájú Ìbùkún ẹ káàbọ̀ sórí ìkànnì mi dispute ẹ̀ ṣùgbọ́n nǹkan mi sọ ni pé nǹkan tó bá ṣàmọ̀ eh, ẹni tí nǹkan ṣe àdúrà kó má kú là ń gbà wọ́n ní ẹdìyẹ tí òkú sì lè jàgbàdo yẹn ni pé tó bá pẹ́ wọ́n bá sáré treat ẹ̀ mi yẹ yín kọ́ lo first aid gẹ́gẹ́ bí sista eh, eh, Fúnmi Adams ṣe sọ Fausat Adams Fausat Adams bẹ́ẹ̀ fún mi mo ti fẹ́ fún yín Fausat Adams bọ́ọ̀ yẹn sọ ṣàmọ̀ tó yẹ pé first aid náà kọ́kọ́ fún wọn kí ara ẹni ẹ tiẹ̀ yá then ìjọba. Eh, ṣé mo pé ìjọba náà tá à ń sọ yìí ṣebí general hospital la pè ṣebí ìjọba náà lówó we are not talking about private private ló jẹ́ pé tí wọ́n bá sanwó wọ́n máa wọ́n gbọ́dọ̀ tí wọ́n bá sanwó wọn ò ní fún wọn ní treatment but general hospital là ń sọ yìí tó jẹ́ pé ti ìjọba ẹ̀tọ́ ìjọba ní láti lè ra nǹkan sí ilé ìwòsàn fún àwọn aláìsàn nítorí pé tí wọ́n bá gbèyàn wá kó lè sáré tọ́jú wọn kára wọn yá ṣé àwọn pé kó tiẹ̀ ra àwọn kan pẹ́pẹ̀pẹ́ ọ̀tọ̀ nìyẹn ṣùgbọ́n pé kó tiẹ̀ dóòlà ẹ̀mí àwọn èèyàn òun nìkan tá à ń sọ yìí nígbà kó tiẹ̀ dóòlà ẹ̀mí àwọn èèyàn general hospital ìjọba ló ní nínú gbogbo owó tó ń gbà wọ́n máa gbowó ọ́ìlì wọ́n máa gbowó títì wọ́n máa gbogbo owó ok ẹ fẹ́ sọ fún mi pé àwọn owó tí wọ́n ń kó pamọ́ nílùú nàìjíríà yẹn kílẹ̀ tí wọ́n lè ṣúta òtún ẹ̀ síta kó ń kókó sọ hospital kọ́nà òkè o gbogbo àwọn tó máa ń gbèyàn wá sí general hospital o ó yẹ máa fi lè ṣe tó bá dẹ̀ máa ra àwọn nǹkan kan á jẹ́ pé láftà tí wọ́n bá ti dólẹ̀ mí àwọn èèyàn tán òun ni tẹ̀mí ń sọ mi ò mi ò sọ private i'm talking about general hospital ìjọba ìjọba ló ní hospital kì í ṣe pé èèyàn kan kì í ṣe aládàáni aládàáni ni private tó jẹ́ pé owó lọ́wọ́ ẹ̀yìn lẹ́yìn ṣùgbọ́n èyí tó jẹ́ jẹ́nà ẹ mọ̀ pé òun ló jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ wọn kọ́ mọ̀ máa dúró nílùú nàìjíríà láti lè gba treatment tó yẹ pé òkè òkun lọ̀pọ̀lọpọ̀ wọn ń sá wá òkè òkun lọ̀pọ̀lọpọ̀ wọn ń sá wá láti wá gba treatment ẹni mélòó lẹni tó ń dúró sílùú nàìjíríà láti gba treatment òkè òkun ni wọ́n ń sá wá. Abọ́sẹ̀dé Akins ah bọ́sẹ̀dé di mẹ́ta ìwo lẹ̀rú ń bá ẹnu lèmi ní my sister gbogbo London kọ ṣàlàfíà lẹ́wà mọ́mọ́ ayọ̀ àyùbá ṣé mo pé gbogbo àwọn olórí wa yìí tí nǹkan bá ti ṣe wọ́n kẹ́rẹ́ báyìí wọ́n dúró lọ́sítù ti wá wọ́n máa náà ní equipment kí ló dé tí àwọn ìjọba wa tí wọ́n lè ra equipment sí àwọn general hospital nílùú nàìjíríà a ní àwọn competent doctors a ní àwọn competent nurse ṣùgbọ́n nígbà tí wọ́n bá ra equipment òun ló jẹ́ kó sáwá sókè òkun mi ò sọ̀rọ̀ private o